sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin ẹlẹ́wọ̀n kéékèèké ẹ ṣì máa perform ẹ jọ àwa tá a bá pè sórí stage ẹ má yẹ ká gun stage torí ọlọ́run tàbá dẹ̀ tó perform ẹ lọ́wọ́ ẹ má jẹ́ kó ṣubú o tàbá ti ń perform tán ká máa sùn kalẹ̀ please please if you don't have the way to this arena could you please step back there are spaces there and there are spaces here please ìkéde kan fún gbogbo àwọn táwa mi láti ọ̀dọ̀ ọ̀nìrìṣà bàbá wa ní kí n sọ fún gbogbo àwọn tó wà ní kalẹ̀ gbogbo àwọn tó fẹ́ ṣe ìdíje gbogbo àwọn tó fẹ́ jó wípé ẹ tẹ́tí sílẹ̀ o kẹ́ mi dáadáa ẹ tẹ́tí sílẹ̀ wípé ẹni tó bá gbégbá orókè tó bá gbé first ṣe fẹ́ gbọ́. àwọn fúnra ra àwọn làwọn á mọ̀ bóyá èèyàn kan ló máa gbà á ni o tàbí ẹgbẹ́ ṣẹfẹ́gbọ́n you want to hear that special gift is two million naira kẹ́ ẹ gbáradì gidi gan èyí tó bá mọ̀ jókòó múra láti rèdí kó múra láti gé ẹ̀yìn kó múra láti ju ẹsẹ̀ wọ́n máa gbé àwọn ẹgbẹ́ márùn kan a dẹ̀ máa fún wọn ní ìṣẹ́jú méjì kí wọ́n lọ fi gbáradì BBire cultural group from Ejigbo ẹ máa lọ múra sílẹ̀ ẹ ń bọ̀ láìpẹ́ ẹ̀yin ní ẹni àkọ́kọ́ tí ó wà sí orí ibíbà láti wá fi eré dá lára yá Jimoh Aliu cultural troupe ẹ̀yin náà ẹ̀ máa múra sílẹ̀ o JJ Star Ilesha Ondo State Cultural Troop, and Febishola Cultural Troop ilẹ̀ olújì ẹ̀ máa múra sílẹ̀ kí wọ́n tó bọ́ sórí bí ẹ jẹ́ kí n gbé microphone fún ọmọọba Ọláyínká Ìbíkúnlé. ẹ jẹ́ sọ pé kábíyèsí o kábíyèsí ẹ máa pẹ́ fún wa o. àṣẹ. bàbá ní kí n sọ wípé lálẹ́ yìí fọwọ́ kan rí ẹ̀sán pọ́lì tèmi ò ní burú. orí mi ò ní burú. so ríre mú lọlé. màá ríre mú délé. kábíyèsí ní lálẹ́ yìí ẹnìkan máa jẹ mọ́tò. ẹ sọ pé kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí bẹ́ẹ̀ ni ẹni tẹ́ ti máa jẹ mọ́tò yẹn tó bá ti ń gba kọ́kọ́rọ́ báyìí mọ́tò náà ó di tiẹ̀ gbogbo òwe gbogbo nǹkan kò nílò tí ẹni pé kó kàn wá fún rẹ̀ délé wọn ẹja sọ pé kábíyèsí o. kábíyèsí o. kábíyèsí tún wá sọ wípé yàtọ̀ sí onípò kìíní tó máa gba one million naira ipò kejì seven fifty ipò kẹta five hundred thousand kábíyèsí ní two million naira ó ní two million tó ní yẹn gbogbo ẹ̀yin tẹ́ máa perform tẹ́ bá ṣe ṣe dáadáa sí ìtẹ́ bá ṣe pò kíní tẹ́ gba one million inú two million ẹ tún máa dọ̀bẹ̀ nù ẹ máa gbà kankan kábíyèsí wá ní kí n sọ kankan ẹ jọ̀ọ́ ṣe rí àwa tá a wà ń bí àwa kọ́ la gbé ètò bí wọ́n ṣe select àti ṣe registration kalẹ̀ bàbá ti sọ fún yín pé ó tó gẹ́ yá ìsá ẹ jẹ́ kó tó gẹ́ o bàbá ti ní ó tó gẹ́ yá ìsá ẹ jẹ́ kó tó gẹ́ nígbà ìdábẹ̀sí ni kí n fún àwọn ẹnáwó kéékèèké ní ìṣẹ́jú méjì lẹ́yìn tí ẹ bá ti perform ẹ kó lórí stage ó yá. ó ti yá o gbogbo àwọn tí mo pè lẹ́ẹ̀kan ẹ máa bọ́ wá sílẹ̀ bá ọ̀rọ̀ àjídèwé. Èlé bá ọ̀rọ̀ àjídèwé. Ọba o, ọba o, ẹlẹ́wọ̀n kolo, ọba o. olóyún bá. perform tonight Bibire Cultural. Àwọn tí wọ́n máa mú onípò kínní, onípò kejì àti onípò kẹta. Kábíyèsí ní kí n sọ fún bàbá Ajóbíyẹ máa bọ̀ wájú bí. Bàbá Ajóbíyẹ wúyẹ máa bọ̀ ẹ wá jókòó. Àwọn tí wọ́n máa mú onípò kínní ipò kejì àwọn àgbààgbà mẹ́ta. Bàbá wa onígbàyè àwọn ni chief. George àwọn tó máa kó bàbá wọn nígbà yẹn ọ̀túnba ayọ̀ olúmọkò pẹ̀lú alhaji sulaiman ayilara adobiewe bàbá wọn olúmọkò ẹ jókòó síbi àwọn judges nìyẹn àwọn náà máa mú ipò kíní ipò kejì ipò kẹta bàbá wọn nígbà yẹn the chief judge àwọn tó máa kó wọn lọ́wọ́ ọ̀túnba ayọ̀ olúmọkò pẹ̀lú alhaji sulaiman ayilara adobiewe. Oh ẹ ṣe o. ẹ kábíyèsí mo fẹ́ ṣe ìtọrọ nǹkan kábíyèsí sá gbogbo àwọn tó fẹ́ mú àwọn tó ń ṣe ìdíje ọkùnrin ní gbogbo wọn kábíyèsí. ẹ ó yá ẹ fọbìnrin sí ẹ fọbìnrin sí kí kótó di pé gbogbo ètò abẹ́rẹ́ a kí ajọ́ bí ewé máa bọ̀ kó wá síde àjọ bí ewé ni kó wá síde ẹ mọ́bìnrin tẹ mọ́ra. Ah! ṣe Allah sí òdodo ní alákàzálíkà ẹlẹ́sẹ̀ àjíbọ̀rọ̀ ipò ẹ̀rẹ́ ọmọ àjòwò ọkọ lẹ́nu owó pàlàkẹ́ ọmọ àjẹbí ọ̀rọ̀ yìí. Can you please let us have one stage, please? Thank you. Iyo. wà ìjó bí ewé mo dá rẹ̀ mú wa balansi àgbà. ìbọnà ọ̀nà ọ̀nà tó ọ̀nà ọ̀nà bọ́ ọ̀nà ṣé wà ọ̀rọ̀ kọ̀ wọ́jà ìbọnà tí mo tọ̀ kí n tó dẹ́fẹ̀. ìbà olórí ayé lónìí mo rí bá lọ́dọ̀ bàbá mi. onírìṣà òòṣà tí gbogbo Yorùbá ń sì mú ẹ rí pé òòṣà tí gbogbo ọmọ Yorùbá ń sì mú onírìṣà olórí ayé gbogbo òṣùmọ̀lẹ́ súnmọ́ ẹni òkúmọ́ ló sùn oyoma ọmọ kínní ní kínní àkàdé ọkọ náà ń mì mí ni. orí ọdẹ yẹyẹ àkà àkàdé lórí bàbá tèmi bámi àkàdé ọ̀dọ̀ ọmọ ẹni jẹ́kẹ́ ewu àkàdé àkàdé alágẹ̀mọ̀ ò ní sàré ọmọ tó di bá lọ bá mi àkàndé ọlọ́run ò ní ẹ nájú kú. ìgbégbó àkàndé wa gbó bàbá olórí ayé o ọmọ gẹ̀ẹ́sì sẹ́ráyé ẹ̀rí mo èmi ọ̀pọ̀ ọmọ gẹ̀ẹ́sì lọlé torí ọ̀rí ewúrẹ́ ní ọ̀gẹ̀dẹ̀ àgbàgbọ́ mẹ́lòmíì sọmọ pé ọ̀tọ̀tọ̀ èèyàn òní ọ̀jọ̀gẹ̀dẹ̀ àgbàgbà bàbá mi àná ni wọ́n á máa jọ fẹ́ là. àlẹ́mú àgbẹ̀ torí bàbá mi àkọ́kọ́ ni ó bàbá ẹ ṣàdúrà ní ẹ ṣe tẹ̀lé ìtòwó tọmọ pẹ̀lú àìkú balẹ̀ ọ̀rọ̀ orí jẹ́ ẹ̀kọ́ bí olúgbogbo ti ń kọ́ ẹ̀kọ́ bí olúgbogbo ti ń kọ́ ẹ̀kọ́ bí àgbàpọ̀ àgbà tí fẹ́wú ṣòde ọ̀rọ̀ ìwúyọ títí ewu dókínní kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé ẹni mọ́ sáré ọmọ kó tó di bẹ́ẹ̀ lọ èèyàn tó bá ní kọkẹ́kọ́ onítọ̀hún abímọ mẹ́wàá ikú apami ìjìyà kẹjọ àrùn apami ìjìyà kẹfà wọ́n kọ́ lé méjì sígbó wọ́n kọ́ lé méjì sẹ́yìn odi ṣọ̀pọ̀n náà ògbóògùn ní ọgbà méjì tó kù jẹ látàrọ̀ lọ́rùn ọba ikú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lójú rọ. iye. mọ́ dúró rẹ̀ kí ní òkú bẹ́ẹ̀ lọ́dọ̀. mi ni o ta Ọmọ pé alára ni bàbá mi ni ọmọ àjọ fẹ́lá. Bàbá mi mi ọmọ ọmọ ọmọ bẹ́ẹ̀ ti ta sọ́ọ̀tì ọmọ ọmọ àjọ Ọmọ kótó bàbá ọmọ ọgbàrá kó ọ̀nà kótó ń ọgbàrá ara. jẹ́ ntọ́ náà bàbá mi ṣe ládàjọ́ bí ọmọ ẹ̀yà tí ń sekú pẹ̀lú ma kẹ́ ń gbèsè kún ẹ̀ mọ́ lè rẹ̀ iná rẹ̀ sunkún gbogbo lè pọ̀ ṣà rẹ̀ sunkún òníyọ yàtọ̀ ní ládàjọ́ bí àkàndé káàlọ́ rè é bàtẹ́ ńlá ládàjọ́ bí ọmọ afẹ́dẹ́dẹ́ lè gbọ́ àwo àrà àgùdù ọ̀sì ọmọ afẹ́dẹ́dẹ́ lè gbọ́ àwo ńlá tọ́ni ńlá tọ́ni ńlá tọ́ni ńlá tọ́ni ńlá tọ́ni na mụ na mụ na ma tori na na na mụ na mụ na mụ na lọ ìsùgbàmí àkàdé ẹni sọ lọ́dọ̀ ọdún bàbá yín téèyàn bá lálẹ́ ẹ̀ẹ́dẹ́gún ẹ̀bí wọn ẹni bẹ́ni sẹ́ǹsán ẹni sọ̀ọ̀sùn bẹ́ni sọ̀ọ̀sùn bẹ́ni kọ̀ ọ̀kọ́ bẹ́ni kọ̀ ọ̀kọ́ ẹni gbìkan ògbìn bẹ́ni gbìkan ògbìn ẹni wù kan òwù bẹ́ni wù kan òwù ẹni rò kan òrò bẹ́ni rò kan òrò ẹni tàkan òtàn ẹni kan òtàn ẹni sọ̀kan òṣo bẹ́ni sọ̀kan òṣo ẹni yọkan òyọ bẹ́ni yọkan òyọ ẹni gbàkan ògbà bẹ́ni gbàkan ògbà ẹni gbọ́ òhun ẹni ìwọ̀n

Mọ̀mọ́ lọ́hùn bẹ̀yẹ dákun ẹ̀dá wẹ̀ẹ́dẹ́ nínú ní àkàndé ọkọ̀ náà. Ẹsẹ̀ tó ní ẹ̀sìn ọ̀rọ̀ àkàndé èmi. Ẹ jẹ́ jẹ́ ká pàtẹ́wọ́ fún bàbá wa. Àyílára àjọbí ewé ẹ̀ṣẹ̀. Tí wọ́n wá láti Ẹ̀jìgbò. Kábíyèsí ní àṣemọ́ pé àjọbí ewé lẹ́ẹ̀kan sí. Bíbí ẹ̀kọ́ tó ra tù. Ó yẹ ẹ̀ máa bọ̀ lókè. Ìṣẹ́jú mẹ́ta lẹ ní o. Jainisono from the order of His Imperial Majesty. Everybody step down here. Everybody. Everybody step down. <laughs> from the order of His Imperial Majesty, every one of us, including the MCs, we are stepping down as well. Including the MC, we are stepping down. Please, can we step down for the performance of BBN? Thank you. tí wọ́n yí lé ìṣẹ́jú náà wà pẹ̀lú àṣùwọ̀n lẹ́nu ọ̀sìn pẹ̀lú pẹ́pẹ́ wa. Supply, I DJ the wheels steel. cela. nìrìṣà èso níbi máa ẹ̀ka sọ ọlọ́ọ̀ni ọmọ ọ̀pá lógun gàdí ọ̀pá lónílé ọ̀pá lóloko ọ̀pá odò ọjọ́ tó bá ti dé dùn wá ti bà mí o. ó ti kù ìṣẹ́jú kan báyìí. máa bí èsì o. ẹ ṣé o. fún àǹfààní àwọn tó máa wá sí orí stage yìí ẹ jẹ́ kí n ṣe ìkìlọ̀ kékeré kan ẹ jọ̀ọ́ gbogbo ń tọ́jọ́ mọ́ ìbọn tàbí àdá àwọn security làwọn ò fẹ́ lórí stage yìí o ẹ jọ̀ọ́ torí tọlọ́run ìbọn àti àdá ẹ má gbé wá bí ẹ wá ṣe performance the next room to come on the stage Ogunde. <laughs> Ogunde cultural troop. Ogunde cultural troop. Can you please quickly, quickly, quickly step on stage? Ogun. Ah, Anisoro, Anisoro, please just listen to this very important instruction. Kábíyèsí ní tá a bá ti rí àwọn tó wá tí wọ́n mọṣẹ́ ẹ jẹ́ káwọn èèyàn gbádùn ṣe wọn àwọn tí wọn bá ti wọn ṣe ẹ jẹ́ àtètè bá wọn bọ́lẹ̀. ọba tó bá ní mo bá ọba tó ọba ní mo bá ọ̀gágá. ọdún. àwọn padà sí ìlà jẹ́ ìlà jẹ́. kọ́kùtù wọ̀wọ̀ gbogbo wa ẹ̀kú ọdún gbogbo yín ló ẹ̀kú ọdún. ṣé báwo ni wọ́n pè àdé ṣé báwo náà nù ayé. gbogbo yíyẹ o ẹ kú ọdún. àwa ti lékù lọ nílẹ̀ yìí á jí wọn á jí wọn àwa ti lárùn lọ nílẹ̀ yìí á jí wọn ti kú sẹ́dúkọ̀sà. á jí wọn níwò ìyà mọ́dún màbá wọn pé ojú wọn bá ẹ bá wá ẹ kú ọ̀la ọ̀nìrìṣà ẹ má kú ọ̀la ìgbà ìwà òtítọ́ adóyìnlé lè ògo àwa ọmọ Yorùbá ti tó kí a ń gbà ọ́. owó tó gẹ̀dẹ̀ gbé ara rẹ ní ògbélé bájá bá wà lẹ̀ o ara rẹ ní yóò fi bò ó. ìlà yìí olúwa ò wá ṣe yín láṣẹ kù iná ilé ọ̀tá kò máa ní jó yìí o. ológun ọdún ọlọ́jọ́ ọlọ́dún ọ̀dọ́dún wọ iye mọ̀tẹ́ sọdún wọ ẹ ṣé o. ẹ ṣé sà. ẹlẹ́ẹ̀kejì ẹ ṣé o. ẹ máa bá tẹ́wọ́ fún cultural troupe thank you very much. bí wọ́n ṣe kúrò lórí stage kí òun fújì mi máa sókè bọ̀ a fẹ́ kí. bọ́ọ̀kù dìbì ṣe ń gòkè bọ̀ a fẹ́ kí tampan Ifẹ̀ zone kan ti wà nítòsí.